jí lọ sódò ló máa pọnmi tí òru wálé ṣiṣẹ́ ṣiṣẹ́ ó tẹpá mọ́ṣẹ́ ká lè rere jẹ. lílọ bíbọ̀ mi láyé o àbọ̀ mi kò dára àbọ̀ mi kò sunwọ̀n. ayé mi kò dára àìkú sáà. time ni md pè mí tì nítorí wednesday. ten a.m. bọ̀ a ní meeting pẹ̀lú àwọn crown consult limited níjọ́ wednesday yẹn náà. ọ̀sán nìyẹn náà that's in the afternoon twelve. oh oh oh oh <laughs> um, i'm sorry mo ti gbàgbé ni jàre. kí ló ń forí ẹrù. <laughs> yeah calm down Come on, let's see. Um, can we go get something to eat. Time to really log on. Mm, I'm thinking it's almost time to go. Tiba daily délé because tí má kontansi. nǹkan <laughs> mi mama ba mi jà ni so inú òde ní dùn pẹ̀lú mi. Hmm, that's true. Hmm, èmi náà ń darú tí má ní kí n lọ jẹun sí lọ́tọ̀ fi délé mi ò ní kamo. jẹ nǹkan kan mọ́. Ìyá ìdẹ máa bínú pé mi ò So I think I will follow your trend. <laughs> Yeah. uh, <coughs> no wahala. Okay, báwo ni ṣé o ti correction yet. Yeah, yeah, yeah. okay. yeah Ṣẹ́gun kọ́. ó wà office. okay can you just tell him to send all of the document to my mailbox. okay. immediately. Yes, Good. so ọ̀gbẹ́ni I think um, I'll go with what you said. okay. so kọ́ni kálukú lọ lé lọ jẹun okay. yeah, later. I gotta go. yeah. Oh, work work work as usual. ẹnlẹ. Um, um, àwọn ọmọ mi ń kọ́. wọn wà nù oh that's good um, bí mo ṣe ń bọ̀ láti fi ṣe mo bá wọn get gift bọ̀ so <laughs> máa lọ gbé fún wọn sí. really. yes. so àwọn ọmọ ẹnìkan ló tún bá ra gift again the same thing ló ṣe lánàá gbà tó dé àwọn ọmọ ẹnìkan náà ló tún bá ra kọ wálé ṣé mi ò ṣèyàn ni. baby. oh don't baby me ṣó fẹ́ bá àwọn ọmọ ẹ̀ jowú ni. of course èmi ló wọ́kọ́ mọ̀ kó tó mọ àwọn ọmọ náà. ọ ọ it's okay um, má wọrí tí má ti ń bọ̀ láti fi iṣẹ́ ní ọ̀la máa bẹ gẹ́ẹ̀tì uh, àwọn gíftì tiẹ̀ bọ̀. is that a promise. yes. are you sure. yes. cross your heart. no seriously. oh um, bá mi set table ebi ń pa mi gan and before that jẹ́ n sáré gbé gift yẹn and before kemi to set table èmi àti ẹ̀ àjùjọ máa lọ gbé gift ra fáwọn ọmọ ẹ̀ so after you. okay. <laughs> so what happened at the office just me. mo fẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ lórí accountant then ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ lè lọ tètè make proposal yẹn ṣé ẹ mọ̀ pé a ò ní tó a month mọ́ tẹ́ bá ti wá ṣe proposal yẹn tán ẹ jẹ́ kó ready by next week so that èmi náà lè go through it wà lè ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe lórí ẹ̀ ẹ ti gbọ́. ẹ tí mo fẹ́ sọ náà nìyẹn kan gò. Hmm. èmi ti parí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe o so gbogbo ìtókù dọ́là. máa ah, lè ṣe máa dọ́là àkàntàn tó ní kárí nǹkan. àfi ah, bí pé mo ti mọ̀ pé wọ́n máa tún bí fáwọn lọ sọ́dọ̀ àkàntàn èmi dẹ̀ ti jẹ́ kó yíyan pé gbogbo ẹ̀ ti di ọ̀la nìyẹn. Uh, ok um, èmi ní láti sọ́ọ̀tù gbogbo àwọn fáwọn sọ́wọ́ lórí tèbú mi. ok mama sọ ètò ìpele tó ok appreciate thank you very much eh? i appreciate i'm going to refund it as soon as possible. Uh, okay. Okay. àbúrò mi Pasuma. bọ̀dá mi lìgàlí. àbúrò tọ̀dọ̀ mi Pasuma. sálàfíà ni pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Um, ìyàwó mi ní ẹ wá sí ọ̀dọ̀ wa lánàá. bẹ́ẹ̀ni. Um, torí ẹ ni mo ṣe ní kí wọ́n á wòyìn lé ní sáà mo wá lánàá wọn dẹ lóòkù tó ṣe ni pé tó o bá ti sí nílé èèyàn ní báyìí. <laughs> Um, ṣé kò wá sí sà. Ah, ó wà o mo nídìí owó ni mo fẹ́ ṣe business kan tó wà very urgent mo fẹ́ kó fún mi lówó yẹn. wow <laughs> ẹ fẹ́ ṣe business <laughs> that's very good bí èlò lẹ wá ní sà. actually ten thousand ni mo need tí n bá lè tẹ̀lé gbàǹbá yìí ọwọ́ bá nìyẹn. ten thousand dollar. máa ní ten thousand dollar màá bí ìlọ́wọ́ tiẹ̀ ten thousand naira ẹgbẹ̀rún mẹ́wàá náírà péré actually twelve thousand gangan mo need ṣùgbọ́n rẹ̀ mi kan tó kó mi sìn ó ti yá mi two thousand tó náà bá lè fún mi ten yẹn sí i ọ wo wà gbélé gbọ́. bọ̀dá mi irú business wo wá nìyẹn. ìyẹn mi ò lè sọ fún ẹ tó bá yíìdì fúnra rẹ ló máa gbọ́ sotẹ́ bá se ọbẹ̀ nù lé ẹni tó wà ń ta máa gbóòórùn ẹ̀ ó yíìdì nìyẹn tó bá ti yíìdì báyìí fúnra rẹ ló máa mọ̀ pé ọkùnrin ti kàn no no no forget it ó ti kàn. <laughs> mo ń bọ̀ sọ. ṣe àbúrò mi pàṣọdé mi ò béèrè kan lọ́wọ́ ẹ̀kọ́ máa fún mi rí ah, I love you. One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven. Ah, o stop ẹ lórí ten. o jẹ rí ẹ. o ṣe ojú ò ní tiẹ̀ mi ò ní disappoint ẹ. àmì orí wá sí kí n kàdé ọkọ sí kí n kàn fi gbọ́ kàdà kọ́ báyìí pé mo tún yọ owó bísínẹ́sì. Ah, ah, no no bọ̀dá mi eh, màmá fún yín níjọ mi sá. èmi ló jọ oúnjẹ ti ṣe àbúrò mi pàṣọdé. ẹ̀gbọ́n mi lìgàlì. àbúrò tọ̀dọ̀ mi pàṣọdé. ẹ̀gbọ́n mi lìgàlì. lẹ́tọ̀ bá lọ lẹ́tọ̀ ojú ò ní tiẹ̀. Ah. ṣàlọ́sọ̀kọ̀ ṣàlọ́sọ̀kọ̀ ọ̀ṣẹ́ ọ̀rẹ́ mi ṣe fẹ́ gbọ́ ọkọ mi ò ní time fún mi àwọn ọmọ ẹ̀ nìkan ló mọ̀. Ah, ah. ọ̀rẹ́ mi ó máa dúpẹ́ pé ọlọ́run fún ẹ ní ọkọ bí ọkọ gidi. ọ̀pọ̀ ń show love sáwọn ọmọ ẹ̀ ò complain níbi tí àwọn obìnrin tó wà ń ta ti ń complain pé ọkọ àwọn ò responsible ó máa dúpẹ́ pé kò dá ẹ̀dá ìwà táwọn ọmọ ẹ̀ ah èèyàn ọlọ́nkú òkìkí <laughs> tí n bá rí ọ̀nkú òkìkí yẹn máa dúpẹ́. bóyá nǹkan tí mò ń sọ ọ́ bóyá kò yí iye tata a ní gbogbo attention ọkàn mi orí àwọn ọmọ ẹ ló wà kò tí ẹ ń wojú mi àwọn ọmọ ẹ everything about him is just his children. Oh, you that's ah. Uncle Kiki. How are you? <laughs> Ẹ ká sọ ṣé wàá pa. Àdúgbò um, Yeah. <laughs> um, um, báwo ni? <laughs> Oh, I'll give out holiday. Oh, fine. How home, go? Oh, I'll okay. Oh, I'll oh. I will see you guys soon. I just had you Alright. you see? Did you just see what happened? Sorry. Eh? Sorry, you should hug me. Take part take part of you hug me. Take part of part you back me when you came with a stranger. Did you see ẹ ṣorí bó ṣe rush lọ sókè tó lọ sí yàrá àwọn ọmọ ìtọ́fẹ́ lọ́ra ọmọ this is this is this is so unfair ah, èèyàn lèmi náà nà ó. kí ló expect ah èèyàn ní bọ̀dá yẹn o irú ẹ̀ báyìí ni mo tọrọ lọ́wọ́ ọlọ́run èèyàn ní bọ̀dá yẹn. bóyá nǹkan tí mò ń sọ yìí. dára sí mi èèyàn ló ń kú òkìkí o ó jẹ́ faramọ́ tiẹ̀ faramọ́ kọ ẹ̀. òwú lásán ni sọ bébì ṣó mọ̀ pé ó ṣe mí ṣá. kí ni mo ṣe. kí ló dé tó jẹ́ kí n rán ọmọ mi kan tó lọ sùn at least wàá tẹ̀ jẹ́ kí n fojú mi rí wọn kan tó lọ. ṣé wọn tí mo fi ṣe ni anyway o bàbá àwọn ọmọ ẹ hmm? school bus wa gba ti school bus wa ó tẹ hàn títí títí because your children were still eating nígbà tí mo dẹ̀ rí pọ́n parí oúnjẹ wọn mo ní kí wọ́n lọ join school bus kó má dìlẹ̀ so má bínú. ok. ọ̀nì um, èmi ti fẹ́ máa lọ bí iṣẹ́. ó ti fẹ́ máa lọ. mi ò lè lọ náà jẹ́ kí sáàbù oúnjẹ oúnjẹ tí mò ń ṣe ti jìnnà ó wọ̀ kó kí sáàbù ẹnìkan náà ni. Oh, um, ó rí i pé mo ti late màá jẹ́ tí màá ti dé ṣùgbọ́n. kọ́ máa kí ṣó pẹ́ẹ́kì mi bá lè já àwọn ọmọ ènìyàn máa bẹ. ok. ṣé mo ṣe máa bẹ́ẹ̀ pin ènìyàn ni babe babe. I'm fine. <laughs> not bad, not bad. Ah, uh, ah. Uh, our man manage them, you buy. Management ẹ̀yin tẹ́ wà lábújá lẹ gbogbo ẹ happy birthday kẹ. today is not my birthday o oh, ó ṣì dọ̀tún la saturday ni. ah so saturday ni birthday alákọ̀ọ́rí tí o sọ fún wa. can you imagine really. dábàá gbọ́ sí. Um, ó tiẹ̀ ṣe tó rántí i really appreciate and meanwhile um, birthday gift mi kò fi ránṣẹ́ o. I'm not president wa mi báyìí. <laughs> I trust you. <laughs> okay, okay. Yeah, I'm not smart, man. Thanks very much. <laughs> Saturday the birthday. Oh yeah, yà mí lẹ́nu o. Ṣé tábà gbọ́ lórí fóònù sí àná mọ̀ fóònù sẹ́ni pé bẹ́ẹ̀dì Saturday. So where is the party taking place? Èmi ò máa ṣe party kankan mo kàn fẹ́ wà nílé pẹ̀lú àwọn family mi kí n celebrate ẹ̀ kí gbogbo wa <laughs> that's all. ìyẹn ò stop àwa láti má wà àmà wà ìjọ gbọ̀ngàn ló fẹ́ celebrate ẹ̀ gbọ̀ngàn. Saudi of course. oh my god o dẹ̀ mọ̀ kí mi lọ sí lórí assignment. ọ oh. ọ eh, <laughs> anyway opportunity fún èmi àti ìyàwó mi láti wá fìyàn múlẹ̀ mi so i'm gonna come with her. àbí ẹ̀ invite àwọn aráàta ni. yeah sure sure i'll be very happy. happy tẹ́yìn bá ń ṣe birthday party yìí ní ìjọ Saturday àwa náà máa communicate pẹ̀lú lórí phone so àwa lè máa mọ bó ṣe ń lọ àbí. <laughs> ok no problem. tabadẹ wa padà dé àwa náà lè wá present gift wa. ìyẹn ló ṣe kókó ju gift yẹn ló ṣe kókó. Um, ọ̀gbẹ́ni lẹ́tà yẹn kọ́ àfọ̀ṣù to draft it. wà aṣọ tó quotation àwọn kan tá a máa ní ìdíyẹn lẹ́yìn. mi kí wọn tèmi pẹ̀lú gbogbo ilé kí ló mú fún mi sí. ìgbà ìwọ náà ló máa lọ yanjú ẹ lọ́ra and then do what is necessary. mo ní kí n fi hàn ẹ náà lẹ. good good to go. ẹ eh, um, baby gown tó rà fún mi last yẹn mo máa wọ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ lọ́la. the red gown. Yes. Oh no, that's too much. That's too much. Shori, àwa nìkan ni guest don expect. So you don't need to dress all that good for that party, really. But I still have to look good for you. I appreciate the fact that you want to look good for me, but oh, to gbọ́dọ̀ múra jù ní nǹkan lọ. Kó má lọ rò pé Okay. Okay. <laughs> Come here. Come on. Eh, hey, hey oúnjẹ tó ń ṣe nǹkan. ó ti fẹ́ jí. oh good great. Eh. hello oh ẹ ti fẹ́ débi that's good <laughs> see you guys soon honey. babe. The table is set already. Oh, the table is set already. Jọ ṣá make sure pé everything is set. Torí wọ́n ti fẹ́ débi báyìí o. In fact, sorry. In fact, you need to calm down. Mo mọ̀ pé èmi ni birthday ẹ bẹ́ẹ̀ and you really excited. Don't worry, you need to calm down. Table is set, food is ready, so everything is okay. I'm just gonna pamper you today, okay? Okay, ma let me, let me help you. It's let fine, I got it! There's someone at the door, there's someone at the door. Come in! Yeah, yeah, yeah, yeah. yeah. <laughs> You're welcome. Thank you. Great. Um, meet my woman, Abolore. Um, Olamide, meet my wife, Dara Simi. Nice to meet you. My pleasure. Nice to meet you, madam. Nice to meet you. pleasure. Great. Wow, it's good to be here. Yeah. <laughs> You're welcome. Um, the dining is set already. Yeah, So please join us, please. join us, please. I <laughs> mean, why you don't eating? so much? Uh, um, um, I'm fine. I just lost my appetite. Really? Yes. You know what you've done? put to buy the oúnjẹ tó oúnjẹ to máa jẹ. All of a sudden, you lost your appetite. <laughs> Eh, mm, àǹtí take kìí ṣe people bóyá and ń bá wa jà. no no no uh, mi ò bínú. Eh, eh, àbíká fún yín ní fruit juice. Uh, no, thank you. I don't want juice. Or some wine? Uh, wine? Uh, no, I'm okay. Or do you want some alcohol? <laughs> no, thank you. Thank you very much. you should test this one. So, um, Aratan Solo. Yeah, yeah. Like, yeah. So, um, if um, we had to go. Abalone. kí ni gbogbo stunts tó lọ prove nílé ọ̀rẹ́ mi really bí nǹkan tó ṣe yẹn ó rí bákan lára mi ìwọ inú ẹ dùn ká tó kúrò nílé all of a sudden gbogbo ẹ̀kọ́ dẹ̀ dìbò lóya fún mi mo dẹ̀ ń bí ẹni question òun fún mi ní attitude kí ni túmọ̀ gbogbo yẹn náà ṣé ti ń dùn ẹ ni ṣé wọ́n kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni. wo mi ò ní nǹkan tí mo fẹ́ sọ. kò sí nǹkan tó fẹ́ sọ kí ni gbogbo nǹkan tó wá lọ ń ṣe yẹn kí ni yẹn. ṣé mood mi ni wọ́n lọ ń ṣọ́ lọ́hùn ni àbí kí ni mí ni gbogbo eléyìí báyìí ọ̀rọ̀ máa ń yà mí lẹ́nu gbà mí sà okay what's it about i i really i just want you to just know that i'm not pleased with any anything to ṣe níbẹ̀ yẹn i am not pleased at all. èmi tẹ̀ sí mood láti sọ anything. o lè sí in mood now o lè sí in mood wàá máa ṣe wàá máa ṣe bí alálùjọ ni. wàhálà ọkọ mi ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ló dé ah, dára sí mi ó jẹ́ máa dúpẹ́ ìtẹ́ bí mo ṣe máa ń sọ ẹni lórí tí ò ní fìlà lọ́rẹ́ o àìmọye obìnrin ń ta tí wọ́n wá káwọn fẹ́ irú ọkọ bí ọ̀nkú òkìkí mm. irú ọkọ bí ọ̀nkú òkìkí lèmi tọrọ o. Mm. wo ọ̀rẹ́ mi kò lè yí ẹ dékè mi tètè máa lọ àríra létà. Mm. bá mi kí ọkọ òkìkí àná ọmọ ọmọ ọkọ máa pè é. all right all right kó tá a ṣe é lò. all right darling bye. Yes, who is this? Èmi Àbọ̀lọ́rẹ́ ni mo I know you must be busy at work by this time of the day, so I won't take much of your time. Ah, mo fẹ́ kí a ríra. Ó very very important. Um, màá send time àti venue tá a máa ti pàdé sí after this call. Good day and see you soon. báwo làbọ̀ lè rẹ́ ṣe get phone number oh definitely orí fóònù ọkọ ẹ̀ ló máa ti mú kí ló fẹ́ ferry me phone? kí ló lè fẹ́ rí oh my god. ah ah, ah. ó mà ti send address kẹ. <laughs> Okike, fáìlì ẹ̀rẹ̀ Okay. Okike, kí ló ṣe é? I'm okay, please just go. I'm okay. Are you sure? I'm sure I'm okay, just go, please. Okay. èmi rè o. òkìkí èèyàn burúkú ni ẹ o ṣé nǹkan tèmi àti ẹ jọ sọ rẹ. it's not my fault entirely. ṣé plan tó sọ pé o ní fún mi lélẹ́yìí òkìkí ìwọ ìwọ. ìwọ ìwọ ìwọ. mo ṣẹ̀ṣẹ̀ wá gbà pé ọdún fọwọ́ sí bẹ́ẹ̀ máa jẹ́. kí ló ètò yìí sọ bẹ́ẹ̀. ṣé ìwọ mọ̀ pé faith ni ó jẹ́ kí NYSC post emma tẹ́ sí the same state. well you have a point. I'm so happy pé the same state ni N.Y.C. post èmi àti ẹ <sighs> I can't wait ká parí service wa ká bẹ́ẹ̀ get married immediately. I can't wait as well. <laughs> ọkọ̀ máa imagine tí èmi àti ẹ bá ti marry I know it will be very very interesting of course it will i hope pé mọ́mísí ẹ máa láwọ̀ ẹ̀ kó possible ṣá. mo ti ní kó má wọrí nípa mọ́mísí mi. ọkàn ní kí n má wọrí ni kí ni nǹkan tí a fẹ́ ṣe sí i tí mọ́mísí ẹ ò bá fi ọwọ́ sí pé kí n máa tiẹ̀ fẹ́ra nítorí mo wá láti poor background. Ah, ṣe má wọrí ara ẹ mọ́mísí máa change mind wọn tó bá yá. I just hope so because I'm afraid Kimalo n má lọ lose ẹ sí man tí mo sì máa prefer. Oh funny! ni <laughs> ṣé mo my first force mi fẹ́ ọkùnrin tí òun mi fẹ́ ni <sighs> possible you would not lose me okay I am crazy about you. Are you sure about that? Yes. I'm very sure. about this. Adetijọ́ agree wípé I should keep myself for you till our wedding day. Ibi tí agree pẹ̀lú mi náà, ìwọ náà ló ní mí. So please, ló ṣe wọ́n kánjú báyìí? Mi O kánjú, but mo fẹ́ kó mọ̀ pé mo ti dúró for good five years and ó dẹ̀ lójú ru ọkùnrin tó lè dúró for that long ṣe bí èmi náà ló sọ pé òun keep ara ẹ̀ ó tún wá ní. fine jẹ́ kí n jẹun díẹ̀ nínú nǹkan tó ń keep fún mi. òkìkí. àbọ̀ lọ rẹ nǹkan tí mo fẹ́ nìyẹn mo understand pé ẹ̀rù ń bà ẹ́ because you are a virgin but don't worry i will do it gently mi ò ní jẹ́ kó dùn ẹ́. promise me that you won't change after this. I have always promised you that I will forever love you. And I'm not going to change that. I'm the carry back. of my life ó gba ìbálẹ̀ mi ó wá já mi kulẹ̀ ṣé àṣejọ sọ nìyẹn. kò ń ṣe ẹjọ́ ẹ̀mí náà nígbà tí mo gbọ́ pé o ní accident mo sáré wá ẹ lọ sí hospital bọ́ ọ̀tọ̀ nìkan tí mo gbọ́ lẹ́nu mọ́mí ẹ̀ àti àbúrò ẹ̀ ṣètò wá sí báyìí kí ni mo dábẹ́ ṣe báyìí. ìwọ bàbá gòdìgà kí ló tún ṣe ń bí what is wrong with you is something wrong with your head ẹ mélòó ni mo máa sọ fún ẹ wípé mi ò fẹ́ rí ẹ mọ́ láyé mi àti nígbèésí ayé ọmọ mi ẹ̀ẹ́dẹ́ lọ ni mo fẹ́ sọ fún ẹ wípé kó o lọ para ẹ dànù yípe mi ò fẹ́ fi kankan gbogbo tó jẹ́ tèmi mi ìfẹ́ fi rí ẹ mọ́ ẹ̀ẹ́dẹ́ lọ ni màá sọ ọ do we need to cut off your ears for you to hear me. mo wá wo àbọ̀ lọ́rẹ́ mi ni mà. o wá wo àbọ̀ lọ́rẹ́ kò ní dáa fún ẹ bó ṣe personalize ẹ yẹn. àbọ̀ lọ́rẹ́ tiẹ̀. bẹ́ẹ̀ ni. orí ẹ máa burú ni bí mo ṣe ń bá ẹ sọ yẹn àbọ̀ lọ́rẹ́ ọmọ tèmi tó ń wò yẹn ẹ ní ìkọ̀kọ̀ ṣe papọ̀ mọ́ láyéláyé yes tí bóyá kò wá gbọ́ for the last time bó ṣe wà yẹn mò ń gbé lọ sí Amẹ́ríkà for treatment tí n bá dẹ̀ ti gbé débẹ̀ tó bá ti gbádùn dáadáa lágbára Ọlọ́run egungun ìhà tiẹ̀ tó máa bá mi tọ́jú ẹ̀ tó máa tọ́jú ọ̀lẹ́ ọlágbára Ọlọ́run òun lọ́lọ́run máa bá mi ṣe fún ibẹ̀ ló máa máa gbé ibẹ̀ ló máa wà títí títí so that the likes of you will never see her again bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mọ́mí ìmọ̀ àtàbọ̀ olóore á lọ́ọ̀bù ara wa mo lè má lówó lẹ́ni but definitely mo máa lówó lọ́la mà. o ò lè lówó o ò lè ní ìwọ owó mo rò ẹ́ pin ìran yín ẹ̀ lówó rí o ò lè ní. ọlọ́run ò ní jẹ́ kó lówó àmì bẹ́ẹ̀ni ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní ṣe lọ́lọ́wọ́ àmì kò ní lọ́wọ́ olùsí ọlọ́run wa ṣe àmì lọ́nà tó tiẹ̀ dàbí láàmú yẹn ò ní rí ṣe lágbára ọlọ́run ni mo sọ bẹ́ẹ̀. o fẹ́ kọ́ gbé ẹni àbí kò sí wàhálà wọ́n á gbé ẹ lọ síbi tí wọ́n ti ní gbé ẹ padà wá mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ security security lẹ́yìn ìgbà yẹn I tried all I could láti make sure pé mo rí ẹ but I couldn't mo pe fóònù ẹ tí tí tí for days kò connect later ni mo gbọ́ pé wọ́n ti gbé ẹ lọ sí America. bọ̀ kí ló dé tó ṣe try láti reach mi lórí social media. bọ́ mọ̀ pé mi ò kí ń lo social media ìyàwó mi gan-an ló ṣẹ̀ṣẹ̀ bá mi open láti rí i pé mo ní Facebook account and I can't even remember ìgbà tí mo ti log in. after ìgbà tí èmi náà jí from coma lẹ́yìn ọjọ́ karùn-ún mi ní access fóònù mi láti pè ẹ́ mú mi ò jẹ́ kí n ní access fóònù mi ìgbà tí mo dẹ̀ dé US mo try láti pè ẹ́ severally switched off number ẹ̀ ń sọ ìgbà tó yá ó tún ní not available i did that for weeks tí number ò lọ. fóònù mi sọnù ní táìmù gbà yẹn ní ọjọ́ tí mo gbọ́ pé o ní accident tí mò ń sáré lọ sí hospital mi ò dẹ̀ rí line yẹn retrieve later ni mo get another line mo ní láti dúró there for some times thinking pé ó máa connect somehow bọ nǹkan tó tún ṣẹlẹ̀ nígbà tí mo lọ sílé yín òun ló discourage mi. kí ló ṣẹlẹ̀. ta ni ta ni ẹ dúró ẹ ní sùúrù kí ló ṣẹlẹ̀ ẹ ká sùn ẹ ká sùn. ẹ jọ ṣé àwọn ọmọ mi wà ara ni. wọn sí ara ni. ẹ jọ ṣé yẹmísí náà wà nílé. àwọn náà sì ń lé láti bo ẹjọ o. kí ni. kí ni. ṣo sọ pé mọ̀ mi mọ́ ni. mi ò mẹ́ mi ò mẹ́. wo bí wo bí wo bí wọ́n ti ní wọn ò fẹ́ gbẹ̀ láyè láti wọ bí mọ́ ṣé o ti gbọ́ mi. Ah, o ti dà má sọ̀rọ̀ mọ́ wọ́n ti lọ sẹ́gbẹ́ mi. ọmọ èrè dúró owó èrè olùdarí àgbà. house again. kí ló ń ṣe gate mi ìwọ ọmọ gold guy what are you doing here orí ẹ dàrú ni. mo ní kí wọ́n béèrè nípa àbọ̀lọ́rẹ́ ni mà. àbọ̀lọ́rẹ́ èwo àbọ̀lọ́rẹ́ ọmọ ti tèmi. bẹ́ẹ̀ ni mà. Ah, ah, láti gbà wo sí gbà wo àbọ̀lọ́rẹ́ ti tèmi tó ti move on tó ń plan wedding lamẹ́ríkà ni wọ́n torí ẹ̀ ló ń káwọ́ lórí burúkú sókè fún ó jẹ́ tètè bẹ̀rẹ̀ sí ní káàkiri with your miserable life kó move on kó lọ wá àwọn olóòórìn àwọn onídọ̀tí àwọn játijàti bíi tiẹ̀ tó máa fẹ́ má jẹ́ kí n tún gbọ́ orúkọ ọmọ mi lẹ́nu ẹ mọ́. ẹ jọ máa ẹ má ṣe bẹ́ẹ̀ máa ẹ jọ máa. now let me warn you tó bá pẹ́ ní ibi báyìí i'll call the police wọ́n arrest ẹ màá dẹ̀ make sure wípé wọ́n bá mi tọ́jú ẹ síbi tó jìnnà. <sighs> mọ́mí ẹ jọ ẹ jọ mo bẹ̀ yín. Eh, ok let me get my wọn á gbé ẹ sí. mo fẹ́ràn rẹ o òṣì olórí ó bèrè àbọ̀ ọ̀nà rẹ̀ àbọ̀ ọ̀nà rẹ̀ kọ́ odidi ni gíìtì ni kò sí òṣì sí as of that time yẹ kó mọ̀ wípé mọ́mí fi gbogbo ọgbọ́n lé ẹ mi ni gbogbo gbáyé mi ò plan wedding kankan ìgbà tí mo padà dé nàìjíríà tí mi ò rí ẹ still ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọlámídé and that was many years after. òkìkí i'm still in love with you mo dẹ̀ fẹ́ ká continue ìfẹ́ wa. that is not possible i am married mo dẹ̀ mọ̀ oh torí o fẹ́ wá pàdé mi ló ṣe yọ wedding ring tó wà lọ́wọ́ ẹ̀. Come on. You are married to my friend and calling that what? It's not possible. And besides, oríyàwó mi lọ́jọ́ tí you wà See, jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ à and fẹ́ra ẹni, à ń fẹ́ra ẹni. Look, ìyẹn ò mátà. Ìfẹ́ wa ló mátà. Ó mátà, jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ à ń fẹ́ra ẹni. Kò lè work. Oh my work. Jẹ́ ká try to make it work. Ọlọ́run ò kó wa pọ̀, jẹ́ ká gba kádàrà for God's sake èmi ò gbà kádàrá burúkú kankan a gbọ́dọ̀ continue ìfẹ́ wa ni and that is happening. um, <laughs> excuse me sir ṣé ṣáà ti wà òkè. mi ò tí wà òkè ṣùgbọ́n mo ti ń wà òkè. ẹ ṣé kí lọ kó sí wa ni tí o bá tètè dé táyé ẹ bá yọ o. okay anyway um, for now èmi fẹ́ wọnú yàrá mo fẹ́ lọ sùn ẹ sì ṣe ní ẹ máa dúró de àbúrò yín bí àmọ́ tó bá dé tó bá fẹ́ wá pè mí pé bóyá kí fún yín ní mọ́ ọtí o tàbí kí wàá kílẹ̀ bíbá ẹ jọ ohun tó yọ ẹni kó pè mí ṣùgbọ́n. Eh, safe journey ah no journey mercy ah. irọ́. Uh rest in peace. ah i think we're okay look. and <laughs> eh, my darlings okay. you said you wait for your daddy right okay i'm going inside eh all right. èyí ọmọ sẹ́yìn máa mú. àwọn ọmọ sá ọmọ eh? eh. no no no no eh. <laughs> children drink. ẹ̀yà ayé ti kọ́ ẹ́ sí mi ẹ̀yin ní náà. legally, I lìgàlì. me mi Bàṣẹ̀dá you are a bad boy. hi children baby i miss you that's my boy ah. i miss you guys do you miss daddy. yes. i love you guys do you love daddy. yes. let me surprise you guys do you want a fantastic bedtime story. yes. Wow. Okay, you know what? I will join you guys soon. Go inside. That's my baby. Hi guys. That's my baby. Hi guys. Ah, Bobo. That's my boy. <laughs> Hi guys, no. Uh, Eh? Kí kí ni gbogbo eléyìí náà? Ó dọ̀tí mọ̀mọ́. Ẹ mọ̀ ń wẹ̀ ni. Bọ̀dẹ̀ bá tẹ̀ tó máa ṣerú nǹkan báyìí ìbá ti máa mú lójú àwọn ọmọ mi náà and besides mo ti ní kẹ́yìn máa mọ ti ń lé mi mọ́. máa fi àkàyè sọ̀rọ̀ tèmi kan tí wọ́n láti lọ́dọ̀ mi lórí ìbò pàtàkì àwọn ẹ̀pẹ́ lọ́ọ̀rọ̀ ọtí fún mi ó dẹ́kun tiwa ó ní máa fẹ́ sí gan ó ní ṣé máa jẹun dídé mo ní máa máa bì. ẹ tún dá ìyàwó mi láàmú all the way ẹ ok torí yín náà ni mo ṣe ń sáré bọ̀ nígbà tó sọ pé ẹ̀ ń dúró ṣé kò sí sá. owó tá a sọ ní thirty thousand. ṣé business ten ṣe náà ti yí ni. kò yí o lọ́wọ́ àtọ́ yìí gbogbo tó wà lápò mi náà lè fẹ́ gbà sí. Ah, ọlọ́wà pèsè mi ọ̀rọ̀ ẹ̀ dàbí odò ni bí àbá gbogbo máa tún sùn. àbúrò mi bá aṣọ dé. bọ̀dá mi lè gàlí. <laughs> kò wò wá kò wò wá kò wò wá kò wò wá kò wò wá o. ó máa fi kọ́ọ̀pù máa fi ṣe ìkọjá ṣe báyìí. màmí lè lọ lójú ọ̀nà màmí lè délé. àdìsá pẹ̀rẹ́ bọ̀dá mi kò sí ewu o tó bá lọ gbìn tó bá lọ gbìn ẹgbẹ́ ẹ̀ ló màmí. ẹ̀gbọ́n mi lè gàlí ṣá olóhùn ló ní pé kí n ti tọ́jú ilé ìsibí bá ó sì máa já gbogbo ìgbà lọ́wọ́ mi yẹn mo ti mọ̀. lọ́wọ́. Babe, what is wrong with you? Kilo ló dé? mo sọ pé ó ń ṣe mo sọ pé ó ń ṣe mí torí ọlọ́run ọmọkùnrin? Kí ló mo ṣe fún ẹ? Mo tẹ ẹ mọ́lẹ̀ ní àbí mo fẹ́ láṣọ ya àbí mo ranjú mo e. Kí ló ṣẹlẹ̀? Babe, you snapped at virtually everything nowadays. What is wrong? What is going on? What did I tell you is going on? Please don't stress me. Má dressing mi nulẹ̀, please. Okay. Fine, you can you can have all of the money. But Okay, oúnjẹ mi can I just eat now? Kò sóúnjẹ. Hmm? Mi ò ṣe oúnjẹ. So, mi ò ní jẹun. Ah. Abolobe, what is wrong with you? Olamide débi bá ń pa ẹ́ o máa wọ kíchìn lọ máa lọ dáná sórí pé nǹkan tó bá mi ṣe nílé mi ò understand pé nǹkan tó ń ṣe nílé ó ti sú mi ó ti sú mi ṣó ti yẹ. Really? no ṣé kò jẹ́ kí ìyàwó gidi kó ti ṣe oúnjẹ fọ́kọ ẹ̀ by this time of the night. besides díẹ̀ ló kún kókó bá mi tán lálẹ́ àná ẹgbẹ́ ìyàwó mi ni mo wà tí kò lè fi wọlé. so ìgbà náà ń kọ kí ló kó èmi àti ìyàwó ẹ ìfẹ́ tó wà láàárín àwa méjèèjì ló kàn mí. àbọ̀lọ̀ rẹ̀ wake up má jẹ́ kí a tún ara wa emma àti àlè fẹ́ra mọ́ accept the reality. the only reality tí mo lè accept ni pé kémi àti ẹ ká padà máa fẹ́ra wa. it is not possible. a máa mẹ́ẹ̀kẹ́ possible ni. i'm sorry emma àti àlè fẹ́ra mọ́. tó bá kọ̀ tó bá fẹ́ mi lẹ́rọ̀ wà á fẹ́ mi lélẹ̀. kíkí ni ìtumọ̀ yẹn. you watch and see. Oh, no, no, no ẹ̀rọ rẹ̀ o má fi mí sílẹ̀ láéláé. olólùfẹ́ olólùfẹ́ o olólùfẹ́ mi. ìfẹ́ ẹ̀yẹlé mo mo mọ̀ kó o fẹ́ mi היום הוא יפאו, Thank you simple ten ten dade tán o gbọ́ dade tán time time ìwọ̀rọ̀ pé wọ́n rọ̀. ó yẹ two plus two. palmpation mhm. two sure mhm. single one twelve ìkànnì yẹn mhm. two one three double. bọ̀dá mi. ẹ wo bí kókó wọn lọ́wọ́ fún ọ. náà mo ti rí wọn ẹ jẹ́ kó bá yín ta ẹ jẹ́ kó bá yín ta so businesses yìí lélẹ̀ àbí businesses yìí lélẹ̀ àbí gbogbo owó tí mo kó fún yín jẹ́ business tàbí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn. òkìkí farabalẹ̀ at this point o ti get me mi ò lè sápamọ́ fún ẹ mọ́ n tí mò ń fowó ṣe ni ṣùgbọ́n kì í ṣe tẹ́tẹ́ bísínẹ́sì ayé àtọ̀run ni so just last week ẹnìkan jẹ ten million naira bíi àti matter of ten thousand tí mo fi sí yẹn twenty five million máa fi jẹ palmitation two sure three direct mo dábò ni. kí ni nǹkan tẹ́ ìsọ̀lẹ́ ní tí ó dùn tẹ́tẹ́lẹ̀ fowó ta ìjọ twenty ìjọ thirty ìjọ ten bẹ́ẹ̀ ṣe ń gbà lọ́wọ́ mi nìyẹn tẹ́tẹ́lẹ̀ wá fowó mi ta. tẹ́tẹ́ kọ́ ń pè lé bísínẹ́sì lélẹ́yìí. bọ̀dá mi ni gàlí bọ́dá mi lìgàlí ìjọ tí omi bá tún tẹ̀yìn lọ́wọ́ ẹ pè mí ló máa lè. òkè ah, eh, eh, oh, má ṣe yẹn òkìkí oh, òkìkí. Oh, Strike one, the iron is hot. Make him while the sun is shining tó bá jí lọ sódò ló máa pọnmi tí òru wálé ṣiṣẹ́ ṣiṣẹ́ ó tẹpá mọ́ṣẹ́ ká lè rere jẹ. lílọ bíbọ̀ mi láyé o àbọ̀ mi. fun. Oh, my baby! Mwah. Mwah. How are you guys? Oh, fine, fine, fine. And yours? Fine. Wow, <laughs> that's beautiful. Uh, um, you know, go inside. I'll join you guys. Soon. Are you alright? I'm not alright. Mi ò wà okay rárá. ẹ̀gbọ́n mi nìgàlè àwọn ló múnú bí mi. kí ló ṣe. o lè believe pé gbogbo owó tí mò ń kó fún ẹ̀gbọ́n mi nìgàlè tẹ́tẹ́ ni wọ́n fi ń ta. like are you kidding me right now tẹ́tẹ́ bíi ti báwo àti pé báwo ni wọ́n ṣe mọ̀. mo rí wọn níbi tí wọ́n ti ń ta ni now in fact ten thousand tí mo transfer sí wọn ní ọ̀sán òun báyìí ni wọ́n kó sílẹ̀ lọ́hùn. what. can you imagine. no no no no boye o da now oh so ó mí pé gbogbo owó tó máa ń fún wọn tẹ́tẹ́ lọ fi ń ta àti pé ìgbà tó bá lówó tó máa ń bá mi tó máa ń yáwó lọ́wọ́ mi tó máa ń kó fún wọn yẹn tẹ́tẹ́ lọ fi ta. so ìwọ bàjẹ́ ṣá sọ́mọ pé wọ́n bàjẹ́ èmi ń lé mọ́tò ẹ mo dẹ̀ ń dẹ́ dúró mo ń dẹ́ dúró ò dẹ̀ dúró so owó tí mo máa ń wá gbà lọ́wọ́ ẹ yẹn ó ti jẹ́ kó rí mi fín kò jẹ́ kó mọ fálù mi wà bí. awa yìí o àbí. ṣe ṣe nǹkan tẹ́yìn ṣe dà ní. ṣé èèyàn tó wà responsible máa ń ta tẹ́tẹ́ ni oh in tó of sọ ń sin òkìkí ni wípé mi responsible àbí all right torí mò ń wá sílé ẹ lójoojúmọ́ mò ń béèrè nǹkan lọ́wọ́ ẹ kò jẹ́ kó mo ní value all right kó ní kálukú dílé ẹ̀. no no no not, not at all sir actually nǹkan tí ọkọ mi ń try láti sọ ni pé um, kò really mean pé ẹ wà responsible ṣóye yín but tabaníkà rò ó ká dẹ̀ wò dáadáa ah, ẹ wo nǹkan tẹ́yìn náà ṣókùdẹ̀ ká. ṣẹ́yìn náà gbẹ́rẹ́ sọ̀rọ̀ ta ló tẹ́jú ajá bẹ́ẹ̀ kọ́ tábìlì sí máa gbá ojú ẹ̀ dànù get out. ẹ wo òótọ́ ló ń bá yín sọ ìwà ìbàjẹ́ lẹ́wù náà. so o ti gbé mi léyàwó ẹlẹ́wọ́ òkìkí òótọ́ rọ̀ nìyàwó tẹ́ ń bá mi sọ pé mi ò responsible àbí at this point kó ní kálukú dílé ẹ̀ mu mi ò ní béèrè nǹkan lọ́wọ́ yín ẹ má béèrè lọ́wọ́ mi kò sí ní tọ́wọ́ lọ́dún yẹn láyé yìí tí ò sí lọ́dọ̀ náà now let me tell you something ẹ wọ àwọn bob steph sínú ilé yìí mẹ́wàá ẹ̀ kò tún ọlọ́run lùpá láàrin one second ẹ̀gbọ́n mi legally. yes àbúrò mi pàṣọdé. kí lẹ ní yẹn. ohun tí mo mean ni wípé ẹni tí ò bá tí kú kò kọjá àdánwò. you wait for what I meant. ah that's negative. mi ò ní pè kiri kankan iná máa ní pèrè kan lọ́hùn mọ́ ìdí o. couch. sir bo. máa gbẹ lójú. Ah, ẹ máa gbọ́ ẹ bọ̀ kí ló ń ṣe bọ̀dá yìí um. no but tell me kí ló ń ṣe wọn. Ah, ah. I'm sorry to say mo mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n bọ́ wọ́n ń rárá ni wọn ò dá rárá ni. Ah, ah. èèyàn kó fọwọ́ wọn lọ fi ń ta tẹ́tẹ́ wọ́n dẹ̀ débi kàkàkà kọ́tẹ̀ mélòdà wọ́n bẹ̀ sí máa pòwe wọ́n bẹ̀ sí máa pariwo mọ́yàn kó dà náà ẹ́ babe ṣé o tẹ̀ mọ́ pé ọlọ́run ló yọ wá o ọlọ́run ló yọ wá o remember the last time tó sọ fún mi pé fẹ́ dá company kékeré lẹ̀ tó ní ọ̀nkú ẹ̀ lọ́wọ́ màmá ní ìjẹ́ tí mo advice against it pé kó má try ẹ̀ wo ká ló fi wọ́n ṣe mánéjà company ẹ̀ ni ah, àwọn eléyìí jẹ company run o. thanks to you ọdún màá ló yọ mí tẹ́tẹ́ ló máa fi gbogbo owó mi ta. abọ́dé bó ṣe ń ṣe irú wọn làwọn ẹbí wọn máa wà ń lo òyìnbó tó wọn máa send owó sí wọn pé kó bá wọn kọ́lé ní nàìjíríà tí wọ́n wá gbéra wọ́n á lọ banana island wọ́n á lọ lẹ́kí wọ́n á lọ máa yálé onílé wọ́n máa send ẹ̀ sí àwọn family wọn tó wà ní àwọn ilé yóò lè rọrùn wọ̀. wọ́n ṣèyàn o àwọn ilé yóò ṣèyàn o àwọn àyíntọ́ bàbá yẹ̀ pátápátá lọ́hùn. ẹ ṣe o ah, gbogbo ẹ̀ ni mo gbọ́ noted for action. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Wo ẹjọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo fẹ́ fi sọ. Because ọ̀rẹ́ ò tiẹ̀ yé mi mọ́. Nítorí dàbí pé òun kọ́ ni mo fẹ́. Tí mo bá ti sọ̀rọ̀ kékeré báyìí, ó máa gbé parí ni. Mo máa pariwo ni she snapped at everything. Kò yé mi mi ò mọ nǹkan tó ń ṣe ó ṣẹ̀ṣẹ̀ tó pariwo mọ́ mi tán sí rìn ni mo ṣe rọra pè ẹ́ bóyá kò pé kò try láti bá a sọ̀rọ̀ because for me I'm, I'm getting fed up I've had it up to here ó ti sú mi somebody should please talk to her. okay. bro. Our souls goodbye. So we're feeling a bit abandoned. You know what would help? Some tunes. Someone let me have the remote control. I can't give you the remote control. Give me the remote control. I can not give you the remote control. Please. This Thank you. Um, the, the, the, the difficult thing in all of this is that American... Winner! attention to detail. Got it? Yeah, yeah, we got it. Doctor, on the condition? Oh, thank God. Ìyàwó ti gbé consciousness. Oh, thank God. I want ti ń take care of. Okay, okay, okay. Um, I'm so sorry for the loss of your children. Sorry. Ẹ jẹ́ fún two minutes, I'll be back. tá a ké látẹ̀lé di ya three thousand and thirty òní kí n tó ti bàjẹ́ kó ṣe tó ṣe ẹ jáde ká gbà fún ọlọ́run ni ọlọ́run ló fún ni ọlọ́run ló gbà ògo ni fún orúkọ ọlọ́run. àǹtí ẹ má kí mọ ẹni tó bá ní pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò dùn yín kóun náà mú tiẹ̀ kó pa kó wàá mọ bó ṣe ń rí lára ẹ jọ máa. Mr. Oki ọ̀gá ọlọ́pàá. ọlọ́pàá ni wọ́n. ọlọ́pàá ni wọ́n. àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni sọ. wàá dé sọ fún ọlọ́pàá wa bí. Ah. ẹ jọ sir atúnika béèrè lọ́wọ́ yín ni wípé is there anybody tẹ tún rò wípé ó involve nínú incident tó wà nílẹ̀. nobody mi ò suspect ẹni kankan. okay. bóyá àwọn tó ń sọ òye yín dáadáa nǹkan tó ń gbìyànjú àti sọ fún yín ni pé ṣé kò sí ẹnikẹ́ni tí ẹjọ́ dá nǹkan kan pọ̀ bóyá bí business ọ̀ bóyá ẹjọ́ ní gbólóhùn àsọ síra yín bóyá ọ̀rẹ́ àbí anybody around your family tí wọ́n dẹ̀ threaten yín tí ọ̀rọ̀ yẹn le gan tẹ́ fa gan. exactly. Um, um, the only person tí èmi àti ẹ̀jọ́ ní gbólóhùn àsọ lẹ́nu ọjọ́ mẹ́ta òun ni ó ń kù mí. lóòótọ́ wọ́n threaten èmi àti ìyàwó mi bọ́ mi ò rò pé wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀. Uh, Mr. Okiki ẹ jẹ́ má bínú báwo la ṣe lè rí ọkùnrin yẹn. àwọn náà ló jókòó síbẹ̀. ẹnìkan ẹnìkan ló kọ́ mi sí ta ló kọ́ mi o. sir mm-hmm. a máa ní ìdíyín lágọ̀ọ́ wa ní question ni. Ah, ẹ wo ẹ wo visa ìntàwọn ẹ̀sọ́ ẹ̀sọ́ ń bí o báyìí wà ń bí láìbírì wà ń bí ìwé wà ń o èmi ò dé police station mi ò dé bẹ́ẹ̀ rí ẹ̀sọ́ lójú gbogbo ayé mi kájọ mọ́tà fẹ́ sọ. a lè sọ ń bí abẹ́fẹ́ ká fọ́ọ̀sì ẹja mi lọ lẹ́rọ. òkìkí wọn ní bá lo àgọ́ wọn o. sà ṣé ẹ fẹ́ kí n fi ọwọ́ líle mú kẹ́tọ́ jẹun ni. Excuse me ẹ jọ ṣé kí n jẹ́wọ́ nǹkan tí mi ò ṣe mi ò mọ nǹkan kan nípa ẹ̀ mi ò mọ nǹkan kan pa kú àwọn ọmọ àbúrò mi mo ti sọ fún yín. but sir abúlé ń jẹ́ kó wa wípé ẹ̀ ń tírẹ́tì wọn wípé ẹ̀ máa fojú orí ètò lágbára. ẹ̀sà kí ni mo ṣe máa pa ọmọ àbúrò mi ó ṣẹ̀ mí díẹ̀ mo dẹ̀ bínú sí díẹ̀ that's all. oh nice one so ìbínú yín níwọ̀nba yẹn result yẹn ni wípé kẹ́ lọ pa àwọn ọmọ ẹ̀ méjèèjì. ọ́fíìsì ẹ má rọ́ọ̀kù mi ẹ má rope mi rárá mi ò lè pọ̀ ọmọ àbúrò mi à ń ṣàpàyàn ní fámìlì wa àdèkè ń para wa n tí mò ń sọ fún yín ni pé ó rọra ṣẹ̀ mí mo dẹ̀ bínú sí díẹ̀ mi ò dẹ̀ rò pé nǹkan tó bàdí wà nù yẹn. Hmm, kò sí problem. ah ẹ ṣe gan sa. God bless you sir. torí mo ti bìlífù wípé ẹ ò fẹ́ jẹ́wọ́. Ah. yes bó bẹ́ ṣe wà yìí a máa detain sí ibàyẹn ni. ẹ bó tẹ sọ pé no problem ṣé mo dẹ̀ kí yín. ẹ eh, mo sọ pé kò sí problem nígbà tẹ ẹ rẹ́ẹ̀dì láti jẹ́wọ́ fún wa. ah ọkùnrin ọmọdé àwọn máa detain mi sínú ìwà yìí wọn àti tẹ́ẹ̀mù yín bẹ́ẹ̀ ni ah. ẹ dẹ̀ máa pẹ́ gan-an. máa pẹ́ gan-an bí. bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá fẹ́ pẹ́ ń bí ó bẹ́tà kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo nǹkan tẹ́ mọ̀ nípa kéèsì yẹn àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa pẹ́ gan-an. wàá kú báyìí o. irọ́ ẹ tí ì kú ẹ ṣẹ̀ṣẹ̀ máa kú ni. mo ṣẹ̀ máa kú. tẹ́ ẹ bá wá fẹ́ kú ẹ tètè bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo nǹkan tẹ́ mọ̀ nípa ẹ̀. ó kí ló tún kù tẹ́ fẹ́ sọ kí ló tún kù tẹ́ fẹ́ sọ. àìní talẹ̀ tún ní tẹ suspect tó lè ṣekú pa àwọn ọmọ yín. no one else. i mean eh, understand bóyá láàrin yín nínú ilé yín or anywhere else tí ẹ mọ̀ pé ẹni báyìí lè lè tọ́ka sí wípé ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀. Um, I suspect anybody else. ẹ ẹ̀ dẹ̀ fi pé èèyàn kan wà tó lè ṣe aburú tàbí àìdá pẹ̀lú yìí. no no no no kò séèyàn kankan tó lè ṣe wà lábẹ́rẹ́. ẹ wo ọ́fíìsà. yes ma. ó léèyàn kan tí mò ń rò pé ó lè ṣe aburú ó lè ṣe wà lábẹ́rẹ́ ó tiẹ̀ lè ṣe mí kankan ní jàǹbá lẹ́yìn tí mò ń rò ẹ̀ lóòótọ́ kì í ṣe pé bóyá èmi àti ẹ̀ já o àmọ́ torí èrò ọkàn ẹ̀ ó ṣeéṣe kó jẹ́ wípé òun ló ṣiṣẹ́ burúkú. Ah, ẹ má bínú ma ta lẹni náà àti pé kí lorúkọ ẹ̀. ọ̀rẹ́ mi ni Folúkẹ́ lorúkọ ẹ̀. what? Ah, no no no that is not possible mi rò pé Folúkẹ́ lè ṣerú nǹkan bẹ́ẹ̀ náà i don't think so. Eh, sir ẹ fi madam sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé délẹ̀ ẹ jẹ́ kí wọ́n explain better. Uh, um, okay sorry madam ẹ má bínú máa ẹ jọ kí lẹ́yìn fi wípé ọ̀rẹ́ yín lè ṣerú nǹkan bẹ́ẹ̀ fún un. ọfíìsà ẹ mọ̀ pé téèyàn bá desperate kò sí nǹkan tí ó lè ṣe ṣẹ́rí àìmọye ìgbà lọ́rẹ́ mi ti máa ń sọ fún mi pé ọkọ mi ò ń hùn ah, ah. bẹ́ẹ̀ ni in fact several times mo ti rí tó máa wọ ọkọ mi in a special way tó máa ṣẹ́jú sọ́kọ mi tó ó ṣeé ṣe kó wùwà ìdáyẹsí mi kó ba lè gba ọkọ lọ́wọ́ mi nice one. You have a good point. Well, that's so good. Um, ẹ jọ, báwo la ṣe lè rí ẹni gbọ́ yín o. ọkọ mi dẹ̀ tún lọ sí ọ̀dọ̀ lédè kan òun náà lè wo bàbá yìí. and uh, who is this lady. former girlfriend mi ni some years back. <laughs> why did you suspect her and uh, why. nǹkan kan ló ń bá mi fà tó fi ń threaten mi. omi kò ń threaten live well. yes. kí lórúkọ ẹ náà àbọ̀ lọ́rẹ̀ ni. àbọ̀ lọ́rẹ̀. madam ó yẹ mú. mi èmi ò mọ nǹkan kan pa gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. ṣé tẹ bá dé àgọ́ wa ẹ máa explain ara yín better ah, kí lẹ wá ṣe báyẹn. àǹtí péjú ẹjọ ẹ bá mi pẹ̀gbọ́n yín ẹjọ. ó dá máa pè wọ́n. please. máa pè wọ́n. Hello? Oh. What time? Right now. Oh, oh, oh. Okay, okay, mo ti ń bọ̀. Ọ̀ní? Yes, babe. Uh, DPO ló pè mí sí. Wọ́n ní there is new development nísinsìnyí pé kí n máa sáré máa bọ̀. Ẹ eh, ah, àjọ máa lọ nìyẹn. ah no no no no you are not okay yet. i'm fine babe at least when ah, you write láti mọ nǹkan tó and the new development jọ jẹ́ ká jọ please. are you sure you'll be okay. i'm fine i'm fine. oh okay take kí n mú No accused person has sọ́fíìsì mi. all right ok ohun tí a discover ó yà wá lẹ́nu gan. mo dẹ̀ sọ pé tó bá mú ẹni ẹ dé. ó máa yẹ iná lẹ́nu eh, ẹni náà rèé ẹni tí ó lọ shoot àwọn ọmọ yẹn ní ó dẹ̀ ti ṣàlàyé reason tó fi ṣe nǹkan bẹ́ẹ̀ fún wa. what? yes. ǹjẹ́ mọ̀ pé ẹni tí ó ràn wọ́n pé kọ́ lọ pa ọmọ yẹn ó wà láàrin wa bíbá. yes ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni mo fẹ́ kó náà sí ẹni tó ràn wọ́n pé pa ọmọ yẹn. ọ̀gá ògidóde tẹ̀ ń dá mi láàmú báyìí náà ẹ wò látàárọ̀ mo ti sọ everything fún yín gbogbo tó ṣẹlẹ̀. mo ní kò náwó sẹ́ni tó. ọ̀ fún mi ló ń jẹ látàná o. àtẹgbà mo ti jí láàárọ̀ mi ìró oúnjẹ. ọfún inú ìjọba mi ní kò ṣàlàyé ẹni tó ń rán yín pé kẹ́ lọ pa àwọn ọmọ yẹn fún wa. ẹ sà. kí ni tèmi kí ni kí ni èmi kọ́ mo sọ fún yín alẹ́ mi kọ́ sẹ́yìn mi kọ́ kí sẹ́yìn wọ́n ní sọ sẹ́yìn ni sà wọ́n ní sọ sẹ́yìn ni. madam. lagos kọ́ lọ. madam ó pè. ẹ̀yin náà náà pè. ẹ wo bí ẹ má dẹ mọ́ o jẹ́wọ́ báwọn ọ̀gá o èmi ti jẹ́wọ́ o ò ń díbọ̀. are you okay? ìyàwó mi ló ń lọ́wọ́ sí náà. arabalẹ̀ ikú ẹni mò ń kú lọ báyìí mo ti jẹ́wọ́ tó bá jẹ́wọ́ àwọn ilé ìyàwèrè kan wo ojú mi a máa nà ẹsẹ̀ léṣe tètè jẹ́wọ́ o owó yẹn sẹ́nu yìí ó burú gan o àgbàwèrè ni o ìkúló mi kákò jẹ́wọ́. ó mọ nǹkan tó ń ṣe ìyàwó yín ló wọn gbé kọ́ lọ pa àwọn wọ̀nyẹn. ayé mi ò ẹ wọ sọ sọ ẹ wọ sọ sí tèmi ẹ wọ sọ sí náà ẹ wọ sọ sí ẹ wọ sọ sí wa bí. ṣe madam can you please sit down sit down. dára sí mi dára sí mi kí ló tán ni. ẹ̀wù náà tó ló tán ni. Benson. yes sir. mo fẹ́ kó explain fún wa bí ẹ ṣe arrest ẹ nìyí wẹ́ èmi àti pátánà mi ládìjọ lọ sí ibì kan tá a wá ọ̀rẹ́ mi kan lọ èmi àti ẹ̀ jókòó sínú mọ́tò à ń retí ọ̀rẹ́ mi yẹn bọ̀ kí ló dé tí mo bọ̀ yìí ṣe báyìí náà tó kàn dílé wa síbí báyìí kò dé ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. jẹ́ ní sùúrù jẹ́ ká ní sùúrù fún díẹ̀ sí i ó máa tó dé á bá wa ìbọn ló ní ká wà mí bí ká dó dòun. ó kàn ní ká ní sùúrù ni mo ti gbogbo nọ́mbà ẹ nísìnyí kò kọ́nẹ́ẹ̀tì mọ́. ok ok ó máa bá wa. dúró oh. dúró ṣé kìí ṣe wúmà yìí ni woman tan treat kéèsì àwọn ọmọ ẹ̀ méjì tó kú yẹn. a ah, òun ni lóòótọ́ òun nìyẹn náà. a dúdú dúdú dúdú wo bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ kírímínà yẹn ni mí bọ̀bọ̀ kírímínà tá a rán léwọ̀n ní four years ago. that's true. ẹ bọ̀ bọ̀ dúró kí ni nǹkan tó lè pa ìyàwó lé àti kírímínà kí ló lè pa wọ́n pọ̀. ó lè jẹ́ boyfriend ẹ̀ bẹ́ẹ̀ ni ah, ah, boyfriend bá wù. because torí àwọn obìnrin àwọn married men òde òní èmi ò trust wọn o ó lè máa jọ́ṣẹ́ ṣe ó lè máa okay let's wait and see okay níṣù. o ti lọ o fẹ́ lọ fún ní nǹkan kan ni o fẹ́ lọ fún ní nǹkan ni o. relax relax. ah but. wá o mi ò rò pé ọ̀rọ̀ sọ fún ẹ boyfriend ẹ ló máa. irú irú eléyìí ó ṣe kí ló ṣẹlẹ̀ ah, ó yẹ kó já náà eléyìí has to do with. criminal ni bọ̀bọ̀ yìí. jákèjì bọ̀bọ̀ yìí. bọ̀bọ̀ yìí àwa béèrè one or two questions lọ́wọ́ ẹ̀ kò rí answer kankan fún wa gbogbo ọ̀rọ̀ tó ń bá wa sọ kò wà convincing a tún bá àwọn owó tó pọ̀ lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ like five hundred thousand naira ó jẹ́ ká mọ̀ wípé màdámù yìí ni ó kó owó yẹn fóun àwa invite ẹ̀ wá sí station a interrogate ẹ̀ ibẹ̀ ló ti jẹ́ ká mọ̀ wípé òun lòun pa àwọn ọmọ yẹn pé màdámù ló ń ṣe. ọ̀gá five fifty ni o five hundred and fifty thousand ọgbà lọ́wọ́ mi mi ti ní wọ́n náà wọ́n contact pẹ̀lú yín láti sọ fún yín láti ọjọ́ yìí ni. will you stop that? will you keep quiet? irú sọ́kùsọ́ wo ló ń sọ yẹn. five fifty. Eh, eh, no no no no. yes sir. wájú ọ̀gá gbogbo wájú wáyé. ọ̀gá ló gbẹ́nu díẹ̀. ha dára sí mi ó dájú ni ẹ o ìkàdé ni ẹ tó jẹ́ pé mi ni mo advise ẹ pé kò fa ọkọ ẹ mọ́ra kò fa ọmọ ọkọ ẹ mọ́ra ó lé mi ní success fáwọn ọlọ́pàá ó fi àjẹ ní wa. mara mara mara. obi ṣe o tó tèmi ṣe o tó tèmi èmi ni ọ́fíìsà ọ́fíìsà tí o tó tèmi èmi ni mo gba obìnrin wọlé ọwọ́ mi báyìí ni mo fi gbà wọlé o ẹ ṣe ìkànnì ẹ ìkànnì ẹ má tọ́ wá gbẹ̀mí lókun mọ́tò ló má pa ẹ tọ́ kí wọ́n kò ní dáwọ́ ẹ mọ́tò tó bá tọ́ ọ kú mọ́tò tó bá pẹ́ àwọn ìgbà kọ́ náà kọ́lá kẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ tó yí ẹ̀yin ni mẹ́fà onímọ̀. ẹ sà ẹ sà ẹ sà ẹ tẹ́ kẹ́ ẹ sà. ẹ jẹ́ mi tó pọ̀ jù sà. madam. kí ló dé fi pa ọmọ bíbí inú yín. òun kọ́ ló bí wọn sà òun kọ́ ló bí wọn first wife mi òun ló bí àwọn ọmọ méjèèjì fún mi kó tó di pé ó kú ìdí nìyẹn tí mo lọ fi fẹ́ wọn even at that kí lè tẹ ẹran pé kó lọ pa àwọn ọmọ yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọkọ mi nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn jù mí lọ ìfẹ́ tó ní sáwọn ọmọ yẹn ti pọ̀ jù. èmi. yes yes. dára sí mi. yes yes ìwọ yes ẹ̀wọ̀n gbogbo attention ẹ̀ pátápátá ló máa ń fún àwọn ọmọ yẹn kò dé dùn mọ́ mi nú mo pe ọkọ mi mo ṣàlàyé fún pé kí ni tó ṣe yìí kò dùn mọ́ mi inú ojoojúmọ́ ni màá fi ràn ni màá fi ń sunkún nulẹ̀ but you didn't listen to me you did not listen to me ẹ wo ó máa kó ọ̀rọ̀ mi dànù in fact mi ò jẹ́ báyìí lójú ẹnu létí mo wà mi ò dán kankan lójú ẹ nígbà tí lẹ́yìn jẹ́ wípé mi mi ò bímọ fún ọkọ mi kó má dé dàbẹ́ ni pé mo kàn ń mo kàn ń sí orí olórí ni mo ṣe dọ́gbọ́n sí. ló bá yà ní kó pa wọ́n. Ah! Ah! ìwọ obìnrin ìkà ni ẹ you are a very useless woman ìkà ẹ o ìkà burúkú ni ẹ o ẹ jọ ọ́fíìsà tẹ bá fẹ́ tún constitution ṣe ẹ jẹ́ ká máa ní opportunity láti máa pa ẹni tó bá ṣe fúnra wa tó ẹgbẹ́ àyè wa àti lòmọ́ ó yẹ kí n pa ẹ ni ìwọ owó àtẹ̀ṣẹ́ àbí owó àtẹ̀ṣẹ́ wa torí ẹ̀ pa ọmọ kó ẹ ẹ kí sà ọ́fíìsà ṣẹlẹ̀ gbọ́ ẹ bá mi fún ní extra attention. hello. sori attention tó ń wá yẹn ó pọ̀ lọ́dọ̀ ìjọba wà á rí extra extra attention. hello. hi hi hi hi. kí ló dé ṣe báyìí náà. Ah. ṣé ìrántí pé wájú ọ̀gá ló wà ní. ẹ bá yọ ọ̀gá wa mẹ́gbàá tẹ̀ tìmọ́lẹ̀ seven days àbí ẹ má ṣe ha ẹ tìmọ́lẹ̀ unnecessary for seven days. that's all right that's okay it's okay. dára sí mi pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ kí ló fẹ́ tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi tí mo fún ẹ ó wá pa mí lọ́mọ ó pa mí lọ́mọ you will pay for this you will pay for. ẹ ẹ that's all right that's all right. she will certainly pay for it nítorí pé ó máa fojú ba ilé ẹjọ́. ó máa fojú ba ilé ẹjọ́. ẹjọ́ ẹ pè mí màá wá jẹ́rìí against ẹ. and um, officer oya take any away. I am taking back. ẹ jọ nọmba seven sẹ seven kò ń sùn. àwọn àgbẹ̀wò àtẹ̀lẹ́ fún wa lóyún ibẹ̀ mú wa. ìwọ ni mo sọ ìlúkọ̀ tọ̀dọ̀ tiẹ̀ seven bíi um, tiẹ̀. Benson. yes sir. arrest her. Uh, Mr. Rotmans. madam you are under arrest. Mr. Rotmans. get up. ẹ ma. what can I Rotmans. get up. ẹ jọ sáà ni lọ. ọ̀gá máa yọjú tì madam move. tó bá kọlu àgbà lójú tó bá kọlu àgbà lójú. tó bá kọlu àgbà lójú ọ̀daràn. I will sue the ah! police for unlawful detention six eh. days ni mo lò visa. a fi gbogbo ìyá fi ń ṣe investigation ẹ ní bínú àmọ́ ah. bí tí kìnìún ẹ̀ máa yí sí. so ah. sorry nígbà ẹ̀yìn ọ̀rọ̀ mi. ẹ má bínú. ọ̀nà. You'll be?